إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوى محمد صلى الله عليه وسلم في أنا بو abára wọn sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá inú oṣù al-muharram 1441 òun ni àwà yìí onídẹ̀ jẹ́ ọjọ́ kẹjọ oṣù al-muharram gẹ́gẹ́ bí nǹkan tí a ti ṣàlàyé fún wa ìpé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní afdalu siyami ba'da ramadan shahrullahi muharram àwẹ̀ tí ó fi dáa jùlọ tó fi lọ́lá jùlọ lẹ́yìn àwẹ̀ ramadan òun náà ni àwẹ̀ nínú oṣù tí a mọ̀ sí al-muharram kágbáwẹ̀ nínú oṣù táwa yìí ó ní ládá púpọ̀ bákan náà ọjọ́ méjì kan bẹ nínú oṣù táwa yìí tí a mọ̀ sí ọjọ́ tásúà àti àṣùrà ọjọ́ tásúà òun náà ní ọjọ́ kẹsàn-án oṣù almuharram tó ń ṣe ọ̀la insha Allah gẹ́gẹ́ bí counting Nigeria ní abẹ́ Supreme Council for Islamic Affairs ọ̀túnla yóò máa jẹ́ ọjọ́ àṣùrọ̀ ọjọ́ àṣùrọ̀ ó jẹ́ ọjọ́ tí ó pàtàkì lọ́dọ̀ àwọn èèyàn púpọ̀ kóbùn kó tó di wípé ọlọ́mọ bá gbé arábọ̀ Muhammad sallallahu alaihi wasallam dìde ní òjíṣẹ́ gẹ́gẹ́ bí àwọn Aisha radiyallahu anha bó ṣe sọ àwọn kèfèrí Makka àwọn Quraysh wọn a máa gba ààwẹ̀ ní ọjọ́ Ashura tó ń ṣe ọjọ́ kẹwàá bákan náà àwọn Yahudi ní Madina náà àwọn náà máa gba ààwẹ̀ ní ọjọ́ Àṣúrà ní Madina ọjọ́ Àṣúrà yìí tó ṣe ọjọ́ kẹwàá oṣù al-Muharram ó jẹ́ ọjọ́ tí wọ́n máa ń pààrọ̀ aṣọ kàába tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣíwájú kí wọ́n tó change di àsìkò tí wọ́n change ẹ̀ so ọjọ́ aṣúra ni wọ́n máa pààrọ̀ aṣọ kàába wọ́n á lè máa gbá àwẹ̀ ìgbà tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ó lọ sí Madina ó padà rí pé àwọn Yahudi náà ń gbà ìgbà tó wá bẹ́ẹ̀ lọ wọn kí ló fà á tó fi ń gbà wọn ní ọjọ́ tó tóbi Musa min ọjọ́ tó ṣe pé ọlọ́run ọba ó kó ànábì musa aleyhisalatu salam wa qawmahu min fir'aun àti àwọn èèyàn musa tí ó kó wọn yọ níbi aburú fir'aun fasamahu musa shukran ànábì musa ó gba ọjọ́ yìí láti lè fi dúpẹ́ fún ọlọ́run ọba that is ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa ànábì musa láṣẹ láti gba ọjọ́ yìí láti lè fi dúpẹ́ fún ọlọ́run ọba torí yẹn àwọn yahudi wọn a máa gba ọjọ́ yìí gẹ́gẹ́ bí n ta rẹ̀ sọ fún apá àwọn ará mẹ́ka náà máa ń gbà tẹ́lẹ̀ bóyá wọ́n fi kọ́ṣe àwọn èèyàn kan ní àbí láti lè fi pàtàkì ìpààrọ̀ aṣọ kàábà náà wọ́n aṣáà máa gbà á so anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun náà máa ń gbà ṣùgbọ́n gbà tó bèèrè lọ́wọ́ àwọn yahudi ta ní ọjọ́ tó ṣe ibi ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ó kó anabi musa àti àwọn èèyàn rẹ̀ ó kó wọn yọ níbi ìdààmú fìràáwù níbi aburú fìràáwù ipe anabi musa alayhi salatu wa salam ó gbà láti lè fi dúpẹ́ fún ọlọ́wọ́ anabi wa ń sọ wípé náà ahakku bi musa minkum àwa lẹ́tọ̀ sí musa ju ẹ̀yin lọ àti ìtí anabi musa gbé wá alayhi salatu wassalam àti táwọn àmbẹ lórí kankan náà ni ẹ̀yin yahudi ẹ ti yẹ̀bẹ̀rẹ̀ kúrò bí nǹkan tí musa gbé wá lẹ́yìn àwọn nǹkan díẹ̀ díẹ̀ lára rẹ̀ òun ni àwẹ̀ tí ẹ ń gbà yìí eléyìí ẹ ṣì ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ti yẹ̀ kúrò mẹ́ẹ̀ sọ̀lẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ní náà ní àhàkù bí musa minkum alẹ́tọ̀ sí anábì musa jù yín lọ fasọ́mọ́ anábì gbà wà amara náà sábìsì àmì ó pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n gbà débi pé ní ọdún yẹn anábì sallallahu alaihi wasallam ó kéde fún àwọn èèyàn olóyìn tó bá ti jẹun tẹ́lẹ̀ kó má jẹun mọ́ fàlùtí mabakiyata yawmi kó gba èyí tó kù wàmánlẹ́nu yẹ akóni ẹni tí ó bá ti jẹun tẹ́lẹ̀ fàlíyàsó kó gbáwẹ̀ so láti lè sọ ìpàtàkì rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó fi di ọdún tó tẹ̀lé ọlọ́mọba subhanahu wa ta'ala ó gbé àwẹ̀ Ramadan ó gbé e wọlé ó ṣe é ní ọ̀rẹ́ yẹn anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó wà lẹ́yìn tó bá wù láti máa gba aṣúra ó sì lè gbà á ẹni tí ó bá lẹ́wù láti gba kò ń ṣe nǹkan ọ̀ràn yẹn so eléyìí òun ni etí àwọn sọ̀hábà rọ̀dùwárùlá àríhìm tí wọ́n bẹ̀ lórí ẹ̀ so anábíwá muhammad sallallahu alaihi wasallam a máa gba àwẹ̀ ọjọ́ yìí àwọn sàábé èyí tó wá wù náà gbà nínú wọn eléyìí ni wọ́n bá lọ títí tí ó fi di bí àsìkò díẹ̀ tánà bí jáde láyé sallallahu alayhi wa sallam àwọn sàbí wọn sọ fún anabi sallallahu alayhi wa sallam ìpè ya rasulallah eré ojúṣe ọlọ́run ọba ẹ̀nàlẹ́ yahuda wọn nasara yu'azzimuna hadha al-yawm àwọn yahudi àti nasara wọ́n pàtàkì ọjọ́ yìí wọ́n ní wọ́n mú ní ọjọ́ eid ọjọ́ ọdún yàtọ̀ sí wípé wọ́n máa ń pàwẹ̀ rẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí abdullahi bin abbas radiyallahu anhuma bó ṣe sọ ó ní anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní idha kana al-aamul muqbi insha allah la asumanna tasi'a tó bá dọ̀rọ̀ tó ń bọ̀ insha tó bá ń bẹ nínú èròǹgbà ọlọ́run that is ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n gẹ́gẹ́ bí abdullahi bin abbas radiyallahu anhu sọ ó ní wala ya'ti al-'amu al-muqbil hatta tuwuffiya rasulullah sallallahu alayhi wa sallam alábí ò di ọdún tó tẹ̀lé kọlọ́ọ̀bá kó tó mú sọ́dọ̀ so ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti sọ́kalẹ̀ ó jẹ́ ẹ̀kọ́ fún àwọn sàhábà radiyallahu alayhim àtàwọn mùsùlùmí tí ó lẹ́yìn so fi jẹ́ pé àṣùrọ́ àti tàṣùá ó wá encourage pé kí a gba ọjọ́ méjèèjì yẹn kí ni àǹfààní pé à ń gba àṣùrọ́ àǹfààní rẹ̀ yàtọ̀ sí pé a fi ń kọ́ṣe anabi musa alayhi salatu wasalam tí anabi wa muhammad sallallahu alaihi wasallam náà sọ wípé náà nù ahaqqu musa minkum ládàtún bẹ́ẹ̀ fún wa anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní síyámù yawmi Ashura inni ahtasib ala Allahi an yukaffira as-sanata allati qabla ó ní tí ń bá gba àwẹ̀ Ashura in tí mo wá lọ́dọ̀ ọlọ́wọ́ bá òun ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ mi kọ́lọ́wọ́ bá kó bá ń ṣàmójúkúrò rẹ̀ torí pé kò sẹ́ni tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ sẹ́ni tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ ẹnì kọ̀ọ̀kan wá la ní kùdìẹ̀kùdìẹ̀ apáfò kúdíẹ̀kúdíẹ̀ àmọ́yé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ṣe pé à ń yínú ẹ̀ ṣùgbọ́n àwẹ̀ aṣúra yìí àǹfààní rẹ̀ ò ní pé máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ gẹ́gẹ́ jẹ́ pé irun wákàtí márààrún tá a máa ń kí ì máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ bákan náà ìrun júmọ́ àtàǹkì ń pa àwẹ̀ kéékèèké rẹ̀ ń pa ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ rárá bákan náà àwọn àwẹ̀ Ramadan tá ń gbà ń pa ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ eléyìí ló fà á tó jẹ́ pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní as-salawatu al-khamsu wal-jumu'atu ila al-jumu'ah wa Ramadan ila Ramadan mukaffiratun lima baynahunna idha ijtunibat al-kaba'ir ó ní àwọn ìwákàtí márùn-ún tẹ̀ mọ́ kí bákan náà ìrun júmọ́ àwọn Ramadan tẹ́ ń gbá gbogbo àwọn kẹwẹ yìí tẹ́ ń ṣe níṣẹ́ olóore yìí yóò máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ ń ṣe rẹ́ ìdàṣtúlì bọ̀tìl kàbáyò táwọn èèyàn bá jìnnà sí àwọn kàbáyò kí láńpẹ́ kàbáyò ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ti ṣe tó ṣe pé ìjẹ ní àbẹ fún bóyá láyé ń bí ní abilal kiyama àbí tó ṣe pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ṣe bí láwọn kẹbíra náà máa ń perú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe ńláńlá tó ló jẹ́ pé ọlọ́run bá sọ fún wa pé intestine ibu kaba iramatu hauna anhu nukafir ankum sayyiatikum wa nudkhilukum mudkhalan karima ọlọ́run àwọn kẹta sọ fún pé kẹ́ jìnà sí àwọn èyí tó tóbi ń bẹ̀ tẹ́ ẹ bá jìnà sí àwọn kéékèèké bẹ̀ á ṣàbójúkú rẹ̀ fún yín á rẹ̀ ṣe yín ní ọmọ àlùjánnà á fi yín wọ ilé alápọ̀nlé ṣùgbọ́n má jẹ̀mú ẹ̀ ní pé kí ni ẹ jìnnà sí àwọn tó jẹ́ kàbá ìrí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá ṣẹ́bi láwọn tí máa ṣe bíi tẹ́tẹ́ títa ọtí múmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí ọlọ́wọ́ bá gbé ìjẹ ní àkàlẹ̀ fún àbí nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ṣẹ́bi láwọn tí wọ́n ń ṣe à ń gba owó èlé à ń gba bíráìbù bákan náà à ń ṣe ẹbọ àwọn ẹrogún pẹ̀lú ọlọ́wọ́ bá tó jẹ́ olórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí a jìnnà sí gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn kùdẹ̀kùdẹ̀ kọ̀ọ̀kan àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ gba àwẹ̀ Ramadan ìmọ̀ kírun wákàtí márààrún bákan náà àwẹ̀ aṣúra wa gbogbo àwọn yóò máa pa àwẹ̀ ṣe kéékèèké rẹ̀ lẹ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ pé siyamu yawmi aṣúra inni ahtasibu ala Allahi an yukaffira sanata allati qabla àwẹ̀ aṣọra ti ń bàgbà ntí mo rò kàn lọ́dọ̀ ọlọ́mọba náà ni wípé kó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ dàtí ọdún kan tó ti lọ àwọn kùdìẹ̀kùdìẹ̀ mi ọlọ́mọba kò bá ń parẹ́ sólópa tó jẹ́ pé nǹkan tó dáa ni láti gbà kágbà kágbà fásuá èyí ọjọ́ kẹsàn sí láti lè fi yàtọ̀ sí àwọn Yahudi anẹ́sọ́lá àtàlám ó ṣe léyìí sọlọ́ jẹ́ pé àwọn afá nígbà míì téyìn ò bá rọ́jọ́ kẹsàn-án gbà kó gba ọjọ́ kọkànlá kún ọjọ́ kẹwàá yẹn kó má yẹ pé ọjọ́ kẹwàá nìkan ni ó gbà tó bá yẹ pé ọjọ́ kẹwàá nìkan náà ló gbà ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé ìpìlẹ̀ gangan nu ṣùgbọ́n tó bá ń sọ sọ yìí pé ìdájá àmì mọ́kànlí inṣàlá àsùnmọ́nà tààfíà tó bá dọ̀dún tó ń bọ̀ inṣàlá máa gba ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n ọlọ́run ọba òní kò di muharram àbí tasua ọdún tí ó tẹ̀lé sọ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam a máa gba àṣùrà sẹ́gẹ́bí ń ta sọ ọ̀la ní tasua ọ̀túnla òun ní àṣùrà gẹ́gẹ́ bí òǹkà ní nàìjíríà níbí gẹ́gẹ́ bí rírí oṣù tí wọ́n rí so ọ̀la yóò jẹ́ tasura ọ̀túnla yóò jẹ́ aṣura so kágbìyànjú àti gbà náà lára àwọn kata àwọn arí táwọn èèyàn máa ń ṣe níbi ọ̀túnla yẹn tó ń ṣe ọjọ́ aṣura yẹn ara àwọn èèyàn kan tó ṣe kó wọn máa nara wọn lẹ́gba àbí máa ṣára wọn lọ́bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí lára àwọn èèyàn tí èṣù rí gbá múnú kò sí ní tó mú wọn máa ṣe é ju pé wọn ní ọjọ yẹn ọjọ́ ọ̀bànújẹ́ ni fáwọn ọjọ́ ọ̀bànújẹ́ òun ni fún àwọn ọ̀nà olóbijẹ́jọ́ ọ̀bànújẹ́ wọn ní Hussein tó ń ṣe ọmọ ọmọ anabi sallallahu alaihi ọmọ Fatima radiyallahu anha ọmọ Ali radiyallahu anhu òun ni Hussein ọjọ yẹn ni àwọn tí ìkanú àwọn olórí ni wọ́n pa nípakúpa nítorí ẹ̀pa tí wọ́n fi pa òun ni wípé àwọn kan ní ìlú Kúfà ní modern day, Iraq wọ́n sọ yí pé kó wá kó si bọ̀ wá sí ipò bàbá rẹ̀ torí pé Ali radallahu anhu ó jẹ́ olórí ní ìlú Kúfà àwọn á ní bọ̀ wá àwọn àwọn tẹnu àwọn ti kò lórí pọ́n làwọn fẹ́ fi jẹ kínní báwọn èèyàn ṣe máa ti àwọn èèyàn sínú aburú yìí ṣùgbọ́n gbà tí òun lọ àwọn kan náà àwọn sàábà tán jọ jẹ́ bí akẹgbẹ́ àbí tán jù lọ díẹ̀ wọ́n discourage ẹ̀ ìpè mọ́gbà àtànjẹ pẹ̀lú àwọn eléyìí ó lọ ìgbà tí ó lọ ó kó sí ọwọ́ àwọn ìkànnú àwọn ọmọ ogun olórí tí a sí Yazid ọmọ Muawiya tó ṣe pé ìyẹn ni ó mú àwọn ìlú yòókù tó jẹ́ ìlú Islam bíi Syria ní bíi Palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mama jina abẹ́rẹ́ ní àwọn eléyìí bẹ́ẹ̀ so àwọn ọmọ ogun rẹ̀ wọ́n bá mú wọ́n dẹ̀ pa pàkópa ó ní lọ tó òun lọ wọ́n pè òun lọ láti lọ́jà wọ́n ní rárá ẹ̀rí lọ sí fún pé ẹ jẹ́ kó ń lọ síbi àwọn ọmọ ogun islam wọn ní rárá àti káwọn ṣàpá ni so àgbà tí wọ́n pa á ní ìpakúpa so eléyìí làwọn kan wá ń wò sùsùn létà wípé bàbá wọn ni wọ́n da Hussein torí náà àwọn ó máa fi ìyà jẹra wọn láti lè máa àbá kẹ́dùn ní tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ló fà tẹ́ẹ̀rí wọn tó bá ti di ọjọ́ kẹwàá bẹ́ẹ̀ ibi tí ẹ̀yìn kan ti ń gbáwẹ̀ ni ẹ̀ẹ́rí tí àwọn ọmọ ṣára wọn lọ́gbẹ́ tó máa yàrá wọn ní ọ̀bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa fúnra wọn lẹ́gbàá máa kóra wọn máa fi nǹkan tí ó ṣàrẹ̀ máa fi tẹ́ẹ̀mí ara wọn tó gbá nǹkan yìí kò ń ṣàrẹ̀ ẹ̀sìn èèyàn kan ò kan léwo sùsùn kó dìde kó ní tó fẹ́ máa ṣe lẹ́sìn àdáadáalẹ̀ ń pè é ìtí àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam bá ti ṣe lẹ́sìn ó gbẹ́ni tó bá gbé wọlé ó fẹ́ da Islam rú ni torí pé kò ní gbé nǹkan yẹn wọ̀ ọ́ àfi káwọn mùsùlùmí máa pín sọ̀rìn tí wọ́n sọ di ẹ̀sìn tó ṣe pé wọ́n ní lẹ́nu páwọn ó pàlá ọlọ́wọ́n bá látara pé kí ni àwọn ń ṣára wọn látara páwọn ń ṣera àwọn ẹlẹ́gbàá kí ló dé wọn náà pọ ọmọ ọmọ anabi sallallahu alaihi wasallam ọjọ́ bànújẹ́ ló yẹ kí ọjọ́ yẹn kó jẹ́ fún àwọn kò ń ṣe ọjọ́ ìdùnnú anabi musa alayhi salatu wassalam òun gbọ́ ọjọ́ yẹn ní ẹni tí ń dúpẹ́ fún ọlọ́run ọba anabi tẹ̀lé àwọn eléyìí sọ ọjọ́ yẹn di ọjọ́ ìbànújẹ́ àwọn kan náà tún wá káńtà àwọn tá à ń sọ yìí ta ni wọ́n sọ lọ́jọ́ ìbànújẹ́ àwọn làwọn tí wọ́n ń pè ní arọ́wáfì ẹ wọn ni Iran irak ni area najafu àti ati bẹ́ẹ̀ lọ ẹn bẹ́ẹ̀ Nàìjíríà wa yìí náà àbí àwọn èèyàn zaki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe yí pé ọjọ́ niru ní irú o yìí ó máa jẹ́ fún wọn torí Hussein radiyallahu anhu òun nìyẹn ṣùgbọ́n àwọn kan wá wò pé ah, wèrè ní ni tí pàtàkì ẹbí jù bàbá rẹ̀ a éètì òun gan fún rẹ̀ wọ́n éètì gbogbo àwọn fámìlì ẹ̀ lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ali àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ìfẹ́dáǹsẹ̀ àwọn kan tó ṣàṣejù wọ́n ní ìkórìíra fún wọn àwọn alókèrè ẹmọ banújẹ́ ń jí ọjọ́ oúnjẹ ní fáwa ọjọ́ káwọ aṣọ tí tó tuntun amúra dáadáa òun ló jẹ́ fún àwa àwọn eléyìí náà ń pè ní àwọn nàwáàsì àwọn nàwáàsì àwọn àwọn tó ṣe pé wọ́n gbógun ti Àlí radiyallahu anhu ní ti ìkórira dàtí wọ́n ní ìkórira fún Àlí radiyallahu àti gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú àwọn ọmọdé rẹ̀ ni wọ́n ní ìkórira fún wọn bó ti ẹ̀jẹ̀ pé àwọn eléyìí wọ́n ti ń kásẹ̀ ńlẹ̀ ní ìtàn Islam ṣùgbọ́n ní àsìkò tá a sọ yẹn àtàwọn àsìkò tó wá lẹ́yìn yẹn ni wọ́n exist dáadáa so ló jẹ́ pé ó pàtàkì ká sex nínú Islam òun láàfin ní kó sí páńpẹ́ wọn torí pé táwọn kan bá ti kóra wọn jọ nísìnyí ẹ̀kan ní ṣe tọ́nà ó ju nǹkan kan sí wọn lọ́pọlọ ó ní bá wọn ṣe ti jẹ́ lélẹ́yìí ṣùgbọ́n kò sí ta ṣe ta lè jẹ́ tí ò bá ti mọ ẹbẹ ní ìbámu pẹ̀lú tí alẹ́ Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábẹ̀ rẹ̀ tí wọ́n kúlé lórí fàwọ̀dọ́lá ànúni kò lè jẹ́ ara ẹ̀sìn wa sọ àwọn eléyìí wọn ó máa bá lẹ́ńtì tiwọn ó máa yọ bíbí àtàǹsọ yìí àwọn èèyàn wá ní nàìjíríà bíbà yìí àti láwọn àyè mìíràn lágbà wọn fara kó ẹ mọ̀ gbọ́ tí wọ́n ní kẹ dáná wa mọ́ṣáláṣí ń gbà mí ní ọjọ́ kẹwàá yẹn so ẹ wọ aṣọ tó dáa tó tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ múra dáadáa wá <laughs> bídí àná wá sí àṣẹkùbọ rẹ̀ òun nìkan tó ṣe pé ó wáyé wọnú ìgbésí ayé wa ní wọ́n bèèrè lọ wọ́n tó múra dáadáa tó dáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló ilé tó ń ṣe àpá wọ́n sọ fún apá rẹ̀ sùn náà ni ṣùgbọ́n tó sọmọ ẹ̀pá rẹ̀ ẹ̀sìn ni àwọn tó gbé nǹkan yìí kalẹ̀ wọ́n máa mọ̀ fẹ́ fi tako Ali radiyallahu anhu àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni bẹ́ẹ̀ ni Ali radiyallahu anhu ẹni ìfẹ́ ni ẹni tó yẹ ká máa ṣàdúrà fún ni ẹni tó yẹ ká nífẹ̀ẹ́ ni anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó léyìn kan ò ní bínú rẹ̀ ni àfihàn tó bá jẹ́ munafiki ẹni tó bá ní olùgbàgbọ́ òdodo yóò nífẹ̀ẹ́ Ali radiyallahu anhu ṣùgbọ́n wà nísìnyí àbáwọn míì alhamdulillah ilé náà ti ń kásẹ̀ kúrò ńlẹ̀ díẹ̀díẹ̀ so wọ́n á láwọn nífẹ̀ẹ́ àlè ṣùgbọ́n tí àwọn èèyàn kan gbé kalẹ̀ ń celebration láti lè fi ṣó hatred fún àlè rọ̀jà láwọn àwọn àgbàlá ń champion rẹ̀ ni ló jẹ́ ó pàtàkì púpọ̀ ká mọ ìtàn tá ń ṣe ó ṣe gbogbo táwọn èèyàn bá ti ń ṣe náà láàmà tẹ̀lé wọn gọ̀ọ́gọ̀ ọmọ bá wọn ṣe ìmínú àwọn kata aláǹṣe celebration yìí ìpìlẹ̀ rẹ̀ ẹbọ ni èmi inú ẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ní ìtò takò ẹ̀sìn islam ní so kò ń ṣe gbogbo celebration náà láàmà báwọn èèyàn ṣe so àwọn eléyìí wọn ní àrẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé man wasa ala ahlihi yawma ashura wasa Allahu alayhi sa'ira ayyami aw sa'ira sanati ẹni tó bá fi lè gba àwọn ẹbí rẹ̀ tó gbà wọn láyè tó dáná fún wọn láṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọgbó gba lóyìn bẹ́ẹ̀ láyè ní throughout ọdún yẹn dàtíṣẹ́ ọlọ́run ó bùkún àríṣìkiri ó kọ́ bẹ́ẹ̀ ni eléyìí kò sínú àwọn tí àhàdífì àwọn nǹkan táwọn èèyàn gbélé ẹ̀rọ fúnra wọn láti lè fi sọpọ́ọ̀tì àmì tí wọ́n ń ṣe nítorí pé wọ́n ní ìkórìíra fún Àlí radiyallahu anhu so èyí tó tọ́tọ́ tó wọ́ authentic nípa ọ̀rọ̀ Àṣúrà ò ní pé ọjọ́ Musa alayhi salatu wassalam tọ́lọ́wọ́ ọba tí ó ní eléyìí wọ́n authentic bákan náà pé àwọn kèfèrí Mẹ́kà máa ń gbà tẹ́lẹ̀ eléyìí wọ́n authentic ipe wọn a máa daṣọ bo Kaaba ní ọjọ́ yìí ó wọ́n authentic ṣùgbọ́n ìtí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam fi encourage ká gba onítorí anábí Musa alayhi salatu wa salam bákan náà torí wípé ìpa ẹ̀ṣẹ̀ òun ni ọjọ́ yìí jẹ́ so kò ń ṣe pé torí pé àwọn ará Kùrẹ́ṣì àwọn Kùrẹ́ṣì gbà àbí torí pé wọ́n ń daṣọ bo kàábà lára ní ọjọ́ yẹn bífọ́ ọkùnrin pé wọ́n change sí àárọ̀ ọjọ́ ọdún léyà nígbà tí àwọn alálàájì tábà ń bẹ táwọn bọ́ láti Muzdalifa tí wọ́n fẹ́ wá kótó di pé wọ́n ṣe tàwáàfù kótó di pé àwọn èèyàn kò tí rùn èjì ìta máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn kùrẹ́ṣì máa ń ṣe òní pé ọjọ́ àṣùrà òní wọ́n máa ń change aṣọ kàábà tí wọ́n ti ṣíkú bí ìdájì so wọ́n ṣe wọ́n change ẹ̀ so kí la fẹ́ ló ń belé o ní pé ọjọ́ aṣọ́ra àti tàṣọ́ra ọjọ́ tí ó dá kágbà ní ẹni tó bá lè gbá ilé ìdá abdullahi bin abbas radiyallahu anhu ó ní ma ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam yataharra siyama yawmin faddalahu illa hadha al-yawm onímìírí kánàbí sallallahu alaihi wasallam kó gba ọjọ́ kan kó wà meticulous nípa ọjọ́ kan kó ń fẹ́ gbàwẹ̀ rẹ̀ bí ọjọ́ aṣọra yìí tó ṣe pé ó gbọ́lá fún ju ọjọ́ mi olóòmọ sábà ń gba gan àti òun lòun ń ṣùgbọ́n ẹni tí ó gbà náà àlèlè mọ́ ènìyàn tó dípé kò ń ṣe ọ̀ràn yìí anábì gẹ́gẹ́ fúnra ẹni tó sọ onípe fọmọṣá asọ́ọ́mọ́ ọmọṣá àtàrà ẹni tó bá wù láti gbà ó lè gbà ìtú ìbálẹ̀ fẹ́ gbà ó lè fi ilẹ̀ torí wípé Ramadan gangan òní tí ó jẹ́ ọ̀ràn yẹn lè wà lórí so kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣe rọrùn fún wa láti gba ọjọ́ náà kó gbà lọ́wọ́ wa ní ìbádá àwọn iṣẹ́ wa abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó bá wa ààrẹ kò ṣe àforíjì iṣẹ́ nìkọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك